وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọjọ́ òtọ́wọ́nù ورحمة الله وبركاته èmi yóò ní wọn yọ tèmi nìyí ajé wọn máa dùn ìyẹn wọn adé rẹ mẹ́ta ká yọ òyọ quran ọjọ́ jùmọ òyọ ìṣòyọ ká kàlà ká níbi ẹni ọsọgbọ wa ká ومجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة ونزلت عليهم الرحمة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده عبد الله بكمو جواب تيوزو بك النبي صلى الله عليه وسلم قال له يجمع جوجك عليه وفلمنا بلاي مكان إذا قضيت الصلاة فانتشروا في العرض يبتغوا من فضل الله وقعتني هذا ما نبتغي من فضل الله يعني من دروس القرآن الكريم اللهم ارزقنا تلاوة كتابك آناء الليل وأطراف النهار إنك على كل شيء قدير إن شاء الله أشان آيات كل كراتوا دفع آيات كل إذا سورة الأحزاب هم لنا آيات نعم بسم الله الرحمن الرحيم نعم ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل كما تعلمون دبرك لدمما إنني أشهر أبنا جمادة أبنا ربيع الآخر إن لما بجوا منكم يوضب وتيه رجل بسنين يتديدي فإن جنوار فيتكم ọdọ eh, 2018 eh, ó ṣe lódodo oṣù ilé onoro pẹ̀lú pẹ̀lú jawalẹ̀ ó ṣe àbọ̀ kan lórí mẹ́wẹ́jọ ọ̀ṣọ́rọ̀ bí ààfẹ́ 1459 àkọ́ràtọ́ pẹ́pẹ́tù àgbà àyà ìkẹlẹ̀ àyà mẹ́ta náà ti lè jẹ́lẹ̀ ìkẹlẹ̀ wọn dabar mema suratul ahzab sura yake awa kọlọ̀ọ́yà ní kọ́sọ̀ kamu ìyàkù kọlọ̀ọ́yà mi náà ẹnkìnì ọ̀dọ́kì náà ọ́ kọ́lṣà kolsha itu kisah ní islam òtílà ìṣe islam ti bulldozer ti ya kẹrẹbẹ lẹti de bi ń nọrin yàn yóò kẹsẹrin yàn ime wolo wani islamic culture kó wani islamic norm or custom ikó wani ìmẹ dúk mẹ nẹwò ya nẹmẹ kìtẹtẹ dánẹ kàmú kó kọmẹ dó wáyà nẹ islam máa ń wọ jẹ bọ́n rẹ ní ndé kí n máa ní ẹ̀wọ̀n ẹ discontinue kọ́ ikọ́ ìgbà tó ti lánàá wá kẹrẹ̀ bẹ́ẹ̀ àmọ́ kọ́sẹ̀ kà ń yá nẹ èyí tó ra ipa kó irọ́ mọ̀ ìdúró ajúkó tọ́ ń àtúnyànẹ ayé ẹjọ́ dúdú ẹ kéjì ayé ẹ kẹlẹ wà kà wá ìdí kọ́ṣọ́ àmì arab ẹnẹ dókì intelligent wọn tabalẹ̀ màtí àkàtí ni ẹni kẹ́ẹ́dẹ́ yìí ẹ̀ẹ́nà ẹ̀dọ̀ méjì ẹ̀dọ̀gbọ́nadú lébé yìí ẹ̀dọ̀gbọ́nadú gbọ́yànlá yìí ẹ̀dọ̀gbọ́nadú pípẹ́adú sẹ́wọ́n yẹ́ bá inú wákàtí brain but islam ọ̀ṣẹ́ ẹ̀dọ̀ màgáníkù فإنه لا تعمل أبصار ولكن تعمل قلوب الذي في الصدور القلوب الذي في الصدور وما هو يلاي وما يقبي العمى ويذرهم في طغيانهم يعمحون ما معنى العمى عمى شو أفجو يوم دو سأفجو يجو بيادان إيدين ما غانكو تو أمي كده ẹ̀dọ̀ yìí ma nẹ́dù píbẹ̀ kó nàádù ṣẹ́wìn yìí ami munafiki matata ni bi ene domiji o ye won bi ene du ma je ya wa nga ni bi to du munafiki ja ki believe un ka ni ya ni bi ta ti aka ni believe ma no pa yo ngba ni muhammadu ko ni ike pa kan to le inu to yi munafiki to hypocritical o ba oye òun yà kọ́ ọ̀la níbi kú màkà níbi anẹ ẹ̀wù màmá mọ̀ọ́la òun kà níbi anùmọ̀ òun àmà ní mòhe máa níbi ẹ̀nà dọ̀mí. bíkì àwọn ní ìmánì tó dọ́ níbi intelligent níbi mẹ́à níbi kú ẹ̀lì ẹ̀dọ̀mí jìnnà ẹ̀yìn oye ìmánì màkà máa wọ́n nẹ. àmọ́ àwọn ẹlẹ́sẹ̀ dẹ́fi kọ́sítọ̀mù yìí mà. ilé àtẹ̀jà níbi kẹ́tẹ́ náà mi káàkiri ẹ̀ bọ̀ magoke na unamda ni intelligent tabali mehe ni kuheliwa abedo miji ngachi tamani hakika la ina duki sabu ya tabali menu kukowe leto ka tiji ngachi ni macha mebola kide to le ki dane le aya ya mola le duda ho fasara ona miji domo one ke tage nyankaya ingo wan knockout ìfẹ́ àkíní ó nà ẹnẹka ti káàfìrí ó yá mi múnáfìkì lẹ́pọ̀gẹ̀ ẹnu kẹ́dọ̀ nájọ́ ẹ̀wọ́n nù kẹ́dọ̀ nẹ́nu àmà káàfìrí ìkẹ́dọ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ ó dẹ̀ alẹ́ ọjọ́ tólẹ̀ ẹ̀nà tsóde ẹ̀nà tsọjọ́ ẹ̀dọ̀ ẹ̀ kàná bìlífọ̀ ọjọ́ ẹ̀dọ̀ lẹ́ yìí ìwọ́n ná bìlífọ̀ ẹ̀mí kì wọ́n ló gbẹ́mí yé bìlí ọjọ́ ń kẹ́dọ̀ méjì múni kìdù rẹ́ndà sábì tọ́lá méjì ọ̀gẹ́nẹ́ yìí ìmá ẹ̀kọ̀pọ̀ ọjọ́ kẹgbóyí mọ́ káfíríjì rẹ̀ ìmá ẹ̀kọ̀pọ̀ káfíríjì rẹ̀ ẹ̀gbóyí mọ́ ọjọ́ to dau ma ja'ala ma ya lagwa me ma ja'a ya ya kanwa ma ja'ala Allah li rajulin min qalbayn fi jawfihi ojo ko mu edo meji ngane du ki yehun edo kete ngane do ne ima edo kabriji ima edo ima edo imumi edo yene kini imani kojo eke tuwa mudu ìtì ọjọ́ lẹ ẹgbójí mi àlá ìtì ọmọ káfíríjì lẹ ẹgbójí rẹ lẹ ìmáàmù kúrúkọ bí ìdọ̀làgídẹ́ wa ọ̀hún dà ayagídẹ́ kàdójé wọ̀nyí èyí e mẹ́sàlá yẹ kéèjì àmẹ́rò títà la mẹ́sàlá yẹ kéèjì lẹ ìmọ̀làgídẹ́ yìí wa màgáni kú. ما جعل الله لرجل من قلبين في جوفه ọjọ́ yìí lẹ́ nnukwu kàkẹ́dọ̀kú náà ní ṣẹ̀dọ́kà ẹlẹ́ dúnú mẹ́dọ̀ méjì ìyẹn ọjọ́ mi kọ́ṣọ́ ilẹ̀ gbúlọ́ ọ̀làlẹ́ ọ̀mẹ́ dókítà lọ́mẹ́ kú ìgbélé ayà ayà mẹ́ màá ń dàbí gbọ́kọ́ àlọ́mẹ́ dẹ̀lú. abálẹ́gẹ̀ wọ́n máa jẹ́ àìlẹ̀ hm? àzọ́wájẹ́kùnmù lẹ́yìn tó zahiruna min hunna ummahatikum aláwọ̀ yà wọ́n dùn tẹ́ hm? azwajakum amoyame allai tuzahiruna minhunna abe mati zihar bama wedi zihar mnatini medobi mibi zihar izharu hakai isi izharu no zihar en madoki zihar ehi fikihu ìtí ònà kí mí dọ́gbá taka yìí gidẹ́ rọ̀wọ́ ánẹ̀ ẹ̀yọ́n kàmà rọ̀bù mọ́ zihar ìtí ẹ̀yọ́n kàmà zihar ìtí àkíní ọ́yà dúó kẹ́ẹ̀tẹ́ ní kẹ́kọ̀ọ́ lẹ̀ pé òun gbígbé lẹ̀ inú ọ̀nà dókè ẹ̀nà lẹ̀ kí a convince àmúnẹ̀ kí mú dùbìrọ̀ àmúnẹ̀ yóò àkógbó ẹ̀kẹ́ ní ìlú

Ị ka o le, ka ndị nn anụ ntị ale ummi, uwe i, ugbui ụgbọ imi bụ a. emi. E nwere ike na-esi nwa akpa a, la akị eji ummi, uwe, ụnọ akụkọ ụgbọ ya ka ụgbọ ya ụnụ ku e dey. Ku e de ya ehu.

umu madomike wagwaneta aduomu wana anayu ane ngajeta kaduomu iyako gwaneku táwọn akítọ̀ làkìdẹ́ kì yẹ́ wọn adẹ́mù á ìṣọ̀lọ́ yẹ yẹ́rù fún àmú bàbá dùbì rú méjì sọ̀lọ́ yàmí mẹ́dúmí òmù ẹ́yìn ọ̀nà títà kalomi kí ọ yẹ́lẹ̀mẹ́ tọ̀wé kó kò yí ó mẹ́kù ìgbìn gbọ́ yàmí dẹ́ mẹ́gùn òwú dẹ́ wajen ọ̀làkàákà ìwọ̀n àti ní ìdáwọ̀ bá ilẹ̀ ìtẹ́lẹ̀ kókò mẹ́kọ̀ bí ẹn ọ̀yà ń kẹ́ wó kẹ́ẹ̀dẹ̀ à ń kí àlẹ́yẹ àtẹ̀bàrẹ̀ ùmì yóò rẹ̀ na lẹ́kàbá àjọmútí ojoojúmútí ẹ̀wùdó mẹ́wàá mẹ́wọ́rú ajimuya ọ̀lẹ́ ìdòdókọ́ alábájọ ìwọ̀n ni wọ́n rú bẹ̀rẹ̀ ọ̀lẹ́ lẹ́bìkọ́m irrevocable ọ̀yẹ́ èé tàbí á mì tí fún kọ́yàn kí lọ ọkọ̀ kọ́yà bá ìwọ̀n èélẹ̀ wọn bọ̀ yẹ ti gbégbé lẹ̀rẹ̀ ní ìnàkọ̀ ìgbàgbẹ̀gbẹ̀ annabi sallallahu alaihi wasallam madodo رضي الله عنها أقوات الظهاركم ونبلغ ذلك بيام مانوكم إنجوك أقوات تنو داسكم أمي كو أمي أقوى يا أنفو يا الظهارك ذلك كأن أنت علي كظهر أمي أقول لك واقعي imdu nga ko ya mu la ngo ya nabi sallallahu alaihi wasallam anibi ọla gidai na tini kenyi ọla yi ọlẹ́hun yàdọ́mọ̀ ọkọ̀ ń ẹ̀ ìzìyàrù ṣe fún na níbi àá wọ̀ nǹkan na kọ̀dùzọ́ àhẹ́rà rẹ̀ kí ìzẹ́n fa'anti min ha muzahiru muzahiru muzahiratun ẹnẹ muzahir ẹnẹ mati muzahira na ṣe fún ilẹ̀ wọn ni wọ́n ṣe gẹ̀lóó ngono bi la yéni tolang ngam du toko jo ya ngi toko jo ko ngam du toko jo de e eh, ne ngoru gene yo la ne ngam du toko jo ko jo ke gi ola ngom o gelek manaka e o jo mi sura rowa o de sami allah قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما نعم والله سميع عليم الله ما آية قدر ويرد يلمك الله لك بقو يلمي بيمه سيدتنا عائشة الله أكبر onubile kwani bi ejeje wa kolo nga gwe o jawo la kama ka nga tita no ke bon boto aya em da ya ko yo gbo ko ya le mebi on ko nga wana na mele nga tita nga gbe kama ka ya duge to ko yo qad sami allah qawla allati tujadiluka fi zawjiha jasiya yo te gbo ene ge adola no wa nebi ẹlẹ́mí lẹ́mí ẹlẹ́mí lẹ́mí bí ń tó yẹ ayé ọlọ́kọ̀ọ́n wọ̀tẹ̀ṣẹ́tí ìlàlá kí ó ń máa yọ ohun tọ́gbọ́ ọjọ́ wọ́láhù yẹ tí máa ta àwòrán kùmà ọ̀làmẹ́ yádu ní ọ̀làmẹ́ lọ́jọ́ lè ra ọkọ̀ mi. sẹ́ni ìbẹ̀fìr aláwọ̀ ìṣá gbọ́ alegi dẹ́kọ́ ìrìn ni kú ìgbélẹ̀wọ̀n wa níbi tí tá kà ń máa fi ìrìn ni kẹ̀yà kú ìrìn ni tọ́gbà ọ́dà ziyarò mú ṣe a máa ti ziyarò mẹ́ ní tí kú mẹ́ gbọ́ ìyẹ́ nìyí. alladina yuzahiruna minkum min nisaihim. ما هن أمهاتهم إن أمهاتهم أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن, وإن الله الله لعفو غفور عياك وارد amati ziyaru ku ibili gbogbo wengi ni atu anabi muhammadu egbo kedola ya kere ba mu ne wal allazina yuzahiruna minkum abidu kuma nola me bo aka ko oya madabo gwa kwada biye ke bia mai ba min ni sai mu ya mo ya kuma ba to me gbo ku ingi na ho ke gbo ke kanumi ma hunna ummahatu ti malawma tino in ummahatuhum dana dukiye mayin illa la'i waladnahum sai da mi ma yake da yi ko ke biyo ma won ti mayin Allah ko kai ya mu di mi mo ma kala me ko wa mi ko o li gino ko ngini wa order ki wanyu ziharu fengini amekmesati ziharu munkaron min alqawli ziharu cheyo iya ngole kadomon wazura ukole bita ongi yango chege abako memele irai bi kalamu zuri te metene mi kala qawlu zuri wa kalamu eh, shahadatu zuri qawlu zuri ongi ongi ziyari cheyo munkaron min alkauli olon ya wace ke to da bala mai sati ziharu kubi mai tuba ce kwe gini wa inna Allah la afuwun Allah su hundu ado bada gofur ki ya gbe gabara abubi ta ce kubi kuma gbuwa ji gini mai tuba ce ojo na mudu bada na mele magane ko ọla ziaru ini lewi ku ibelen ama na ku ka ya iwa fa'alaba mere black ne bi na ne bi wa ku mo du ngwede ku ngwe mo la du wa ku on ti amo yawe on la pitire qawlatu bintu fa'alaba le ko on pitire al'ada lẹ islam yàwó lè fa ìgbé ma ni tọ́ yàwó ṣe mẹ́mà ṣe nkọ̀lá lẹ́ẹ̀tùkọ̀lá bútabú ni àti òkọ̀lẹ̀ bìtàní àwọn ṣẹ́gẹ̀ àmá ẹnẹ̀kì ọ̀là lẹ́kà kì á tẹ́lẹ̀ bọ̀lá àwọn dabi ha ogun dẹ̀ ní ìṣòwò náà rógùn والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا نعم. فتحرير رقبة من قبل فتحرير رقبة من قبل أن يتماسا فمن لم يتقع ذلكم توعظون به والله بما تعملون خبير ومن لم يجد فمن لم يجد فصيام شهرين متتابعين قبل أن يتماس يعصى فمن لم يستطع فمن لم يستطع فإطعام ستين مسكينا نعم ذلك لتؤمنوا بالله ورسوله نعم وتلك حدود الله وللك وللكافرين عذاب أليم الله أكبر ngalawa kan wajubu doke ke zihar koyama ge madu wala legwe ko de والذين يظاهرون عبودك ما تزاروا يوم ما ثم يعودون لما قالوا ẹ̀hùn kì náà ló ń ka kóhùn àbáyé ẹ̀ lẹ́gẹ̀ẹ́ ní ìmọ̀lá ń padà bí akítọ̀ abáàmẹ̀ gómi yóò mẹ̀ má ló tuntun yín ọ̀la ẹ̀nà ayé àdàbí abọ́yà mi kómi kóhùn kátí ní sọkọ̀ kọ́yà káàtó ta ọkọ̀ kọ́yà kó ẹ̀yìn náà ló tó ẹ̀nà lẹ́ ìnìkì ara dẹ̀ fata ẹ̀rọ rọ̀kọ̀bẹ̀tì ìyá dọ́là kìtọ́nà ẹ̀ ìyá dọ́là kí tọ́nà ìyàdólà kí tọ́nà dọ̀gbá takùn kọ́ ya mìíkọ́bílì and yẹtẹ̀máṣá derivation word lẹ́sí alimẹ́fíìsì mẹ́fíìsì yà ní aljimáà dọ̀gbá takùn kọ́ ya kuma ti jimáà kuma da ce ko koya zalikum tu'aduna bi ila yumdu chama wa wallahu bima ta'maluna khabir Allah hadi labaran indi ke nọkọ ke mbụ ma aladu adu ụla e ke tọnụ yukọlagide ke dokwalụ yọ ya ee wekpo ma nkwudekwa imi na alụ fọmẹ́lẹ̀m yẹ jídì ẹnẹ̀kọ́ ọmọ àbádú ní àyádú tẹ́lẹ̀ lúgbódú kìdúgbọ̀ ma àyádú yàwọn lè rẹ̀ ní ẹ̀wùn ya ṣe fọ̀sùyàmù ṣàárọ̀ yìí ní ìhun kí alẹ́ yìí yí ojú kọlà ìbíẹ̀bí kẹ́mẹ̀díẹ̀ náà kìdẹ́ òkọlà yìí mùnkẹ́rọ̀ mínẹ̀l kọ́ọ́lì ẹ̀

ìsìlámù yẹ kó ìmúdàmúdò ẹ̀yà lọ abájọ ọjọ́ kò mẹ́ta ìyàmúdé kọ̀mọ̀rí ya ọjọ́ méjì jí kí ọjọ́ kò mẹ́ta dọ́mọ̀ tùkì ní ọjálẹ̀ yẹn ẹ̀dùn olú ìyàmúdé kọ̀mọ̀rí ya ọmọbó gregoria ayúzù yìí nàdánìkó tó ṣe ní wọ́n imdam ni happy new year oye gregorian calendar january february udo e mu do de le kimdam do ye lengo adugu e wa mera do tion magane ko to do do la meji islam ayuzi ani shamsia ani kamaria e shamsia lengo e e eh ولبثوا في كافهم ثلاثة مئة وازدادوا تسعة ثلاثة مئة لا شانك جي أم تفسيري بيهو بيو من ثلاثة مئة ما صحاب الكافي داعيها كلهما شانك مدودوي شمسية iya mda ya kamariya awi zidadu tis'a inda ya kabariya o shi mai la'anu shaga calculation ne muke na gane ko to do unwewe to sai kamar real ibiro ta meji yin islam ado ado ce eh iwe menu shartiya wewe tuli shartiya gini 31 30 Okay. Un wazdadu tis'a eh, izdadu tis'a ya mde shamsia. Iyo mde komaria mwezi talata miati. To, tunapale hiyo amuti meji weka tizraru beke lude. Iyo eh, shamsia la beke komaria. Imde shamsia minus na plus eh uh, 60 days. Iyo mde komaria fifty fifty eight todo todo olugun ọmọ ẹ láwọn ọjà ni iye kì á ní ọjà lè tọ́jú jẹ́ ká àbẹ̀rẹ̀ jẹ́ òun ẹnì kan máa lẹ́mú yẹn jí ẹnì kan ó máa bá léjì ní à ẹ pọ̀ sí ẹ ẹnì kan ó máa bọ̀ ní àpẹẹrẹ àmú sitina mistina ìdíje ọ̀hún àmì náà bàtà jẹ àwùjọ dúdú jẹun èmi àbú jẹun láàdẹ máa explain àdìjẹ pèpò jẹun lẹ́yìn mi ẹ̀mdà lè tẹ́wé aya eighty six sórẹ́tò. tọ́ máyídà yà kọ́lẹ̀ ẹ̀nà kìí ẹgbọ́gọ́ ọlà òyìn mẹ́dún nẹ̀jẹ̀ mẹ́dún tẹ́bù to, min àwọ̀sọ́fí máa tó ti mú àmọ́lẹ̀mí máa ń mẹ́ ọdún wa pàtàrà gbọ́ kàbá min àwọ̀sọ́fí máa tó ti mú òyìn yìí kì í yàn min ẹ̀yàjẹ́ náà lẹ́yìn jẹ́ kìjẹ́ la tó ti pẹ́ sí inú ẹ̀mùdùnmọ́ ẹ̀ka ẹ̀pá ìṣùgbọ́n mẹ́wàá ẹ̀fìdò nà mẹ́fẹ̀ pa òyí ní kẹ́nẹ́ yìí zihar kẹsẹ̀ oyọ yẹ kẹ́ wẹ̀ kó zihar yìí wẹ̀ kó dẹ̀ ǹdí mọ́ wọ́n máa jẹ́ zihar ojí ile madu damiyemen tulle zihar amma la mi fikihu ma bi tejige de ngwa zihar yake qur'ani doa ishe ya shawbila kiti asawbiye man yake te tadum mahati umma sema yuzi ya misura meji shin iye ke te una do ya won zihar la wana ile abekem duwana munet اللي في تفسير أبواب البيان في إيضاح القرآن بالقرآن ايه محمد بن علي الشنقيطي يقول امي مالي مسكيوا اجي عسكري باب الظهار يعني كل بكل كل ببعض بعض وبعض ببعض وبعض بكل ظهار ما جسو كاكوس إدابا ودابا سابيو يمين mẹ́rin ẹni múnà kì í ṣe ní ilé ọ̀wẹ́ òbí yíyé wẹ́ kẹmúdà wọ́ ọmọ ayẹlẹ́ oníyẹn àtẹ́ẹ̀lẹ́ ẹni dúkìkọ ayakura ni ó fọ̀ ìbò mẹ́wọ́ ẹ̀lú mà fọ̀ kó nà kí ní ọyà حرمت عليكم أمهاتكم وبناتكم وبنات الأخ وبنات الأخت أه؟ بو بو و و آه wa ummahatukum min reba ridaa ami me ki denya o me mo me ti tali ban ma denya o me mo me bo no ma man me bo no ya mani won be du ko yo ho ka me ne male ni me ni e mo ye ne du yi ni ya ka tete ni le ko ni le do la le do ba i ba bo me fa ka ya qur'ani sori ako bo me bi ki sharia sori ako na nen to du solopo bo ga ma nen to du chana aboki enyi nwa kumedama pẹlú mẹgbẹyàwó gbẹdúkì síbílì wọn lẹ ẹmẹnẹ kéèké màkà ọyàwó ẹdábẹ na báyìí ewu bókùn àfọ ẹbí e, sọrọ tó ní sa ilẹ ìkó wà nàmẹ dábẹ náà káàkiri wà nà yí sàgbẹmúdàwí yẹ ìbẹrẹ ee ka kéènì wọ yàmí ẹ̀dábá mẹ́rin ọyẹ̀kejì mi mi kàmínà ọyẹ̀kejì ìhàlá ìlẹ̀kẹta mọ́ tọ̀ mẹ́rin ẹ̀mdàwọ́ yẹ nẹ̀múnà kẹ́kẹ́ ẹ̀mdàwọ́ máa gbẹ̀lọ́ múnà kì má jẹ́ àkọ́ yẹ̀wò mi ṣe nẹ́bà tó ń kàwẹ̀rẹ̀ má dójú ní kìí haramu wẹ́ẹ̀ bá mẹ́tọ̀ ziyarẹ̀ lọ́nùgò tàbátà wọn ziyarẹ̀ wọn nùgò kó

ẹni èyí dẹ́ ibà ìkọ̀mbáìn zihar máa tala akụ akọ̀ǹgá ní ma máa bá jọ todo òun máa máa m zihar ni ẹ̀hún kí sábà mọ́já kí ibọ̀ ọ̀hún tó takọ̀ ọ̀yà ẹ̀jẹ̀ iná ọ̀yà gẹ̀ẹ́nu e yà ọ kọ́ gị. kọ́ lẹ̀ na idu ọ tòdà balẹ̀ èyí gálà àlejò fíkìrì èmi omi ọmọ rẹ̀ máa yìí kékeré mẹ́ ọmọ àná kó wà mí máa lẹ̀ mi mọ̀ ní òṣùlù fíkìrì yóò gẹ̀ngẹ́nẹ́ mọ̀ mẹ́mi ìdòdàwó bẹ́ẹ̀ mọ̀ mi déwò kọ́ tẹ̀ta igala ọya ti atẹ́ni náà ìyá akọ́nà rẹ̀ lóye ohun ọ̀dọ̀ rẹ̀ ní ìyá ọ̀nà rẹ̀ ló gbàkúyẹ ohun rẹ̀ ìdáwíyé wùí ìgbàlò yìí jẹ́ ilé ti pé yú ẹ̀pọ̀ e ọ̀nkọ̀ mọ́màdí nì ní ǹwọ̀n ákí àtúkàtẹ̀ yẹ wí ẹ̀nà ọ̀gẹ́nẹ̀ tẹ́lẹ̀ pé ha lò ọjọ́ kí o ṣe yìí rọ́à ẹ̀gbọ́kọ́ àlàmọ́ máa yẹ màmá tàbàkàjọ màmá àkọ́ṣà dínì ní máa gbóhùn ní máa wáyé ní tẹ́yọ́ tẹ́yọ́ má má jẹ́ ẹlẹ́ẹ̀ẹ́sẹ́ gbọ́mọ̀ mi kẹ́ àpèsè máa fún ìrìn àtàbálẹ̀ ọjọ́ mi ẹmà nà rẹ́jọ́ dún wọn mọ̀nà ká mọ̀ àdínì ẹ ká mú gòkèdè àdínì ẹ lè káyà tí ni lọ́mọ́lẹ̀ so ẹ̀hùn má dọ́kí zihar palo má ti zihar albi zihar yà túlẹ̀ mọ́ ọ́nọ́rọ́ lé ọ̀hún yà dẹ́ ṣíhùn ṣẹ́hùn kọ́nà mọ́mọ́ dá kí ẹ ní ẹ mọ́nà bẹ̀lẹ́ ọ̀yà mi gẹ̀dẹ́ ó ọjọ́ àbọ̀ náà ìdédábí yẹmi abá ìdábí yẹmi tẹ́tẹ́ abá ń bá líkì nẹ́kọ́ mi ń gbé mi wọ̀ mi ń gbé tẹ́jú omi mi ń gbé gbọ́yún mi kẹ́límọ̀ ọgọ́rùn-ún náà mi lẹ́dọ̀kọ́ àlọ́wà ìzẹ́ àwòtí abúdókò nìlàgbàmọ́ ewu pààwó kẹ́lọ́wọ́ ní ìdẹ́lógó yóò yíwòó

imdo yado kiki yani dine ki yace kin bagala ngo yace ke madu wala ma kile ki ziharu dama yi na gane ko zihar onwu jenne kido kwalu oye akinihi itu ni kile koya len onwu ya dole kwalu ile tak ma do ziharu yi abudu ko na nila go ewo pa tijoko yale da tane taki wadaga chuwazi kala rama ŋun tɛ ne ki nudu tule nigeria ɛdá ka jɔ katun ki ɔgɛnɛ lɛ ta iye mi rɔ kɔkɔ yalɛ ŋun lɛ ti tɔ ada go naga ne ko kodo ami ya ere ɛnki tí kò kɔkɔ kò kàti dɛ ami ya ere ne ki atso ayé environment ɛnɛ lɛ ma go otogbo ki na ada yi gbɔ iyisi <laughs> moto yi na ada go ma go ma go moto lɛ ma gɔ la kɔ ɛnaki n'ojú kɔlɔ ele kɔlɔ gɔvmɛnti tagi wa tso wa yi ɛnɛ yàtse yi ẹ akọ̀là nà mẹ́ àjọ ọ̀lẹ̀ ẹlẹ́ẹ̀tọ́ ní wọ̀láyé ọkọ̀ ìtàkàkìlẹ̀ ẹ̀ka ìtọ́nu ìmájà níbi muhammadu ní ànẹ́nẹ́ dúkì máa ṣe kóskórè ní ọjọ́ kí máa nẹ̀rẹ́ gidi wa ayé ìrẹ́ àbílẹ̀ náwà ní àlejò màtíkì kọjú ọdún wa nànẹ́dù fásàrí ilẹ̀ dọ́mọ̀ ńláwà wọn kà máa jẹ́ àìlá dáàmà súra yìí ní kọ́stọ̀m èé kì á yí wọn àpéyọ̀ yọ islam ungaya ngadura ya no le buy one after the order dabal ka kaume ko to ngode ko وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل الله أكبر custom or culture kalada kuboka ngo nedane tengini tonna alade na lule ojane le tengini oli keke boki message islam gede rich ma oyo beki ma cha dini ma yue pohon kuma tejane kuma yon kanebi adini manema culture muna yon ki ngo cha lule de on si adopted child adẹ́tẹ́d word ọmọ aṣọ ẹ̀bí ọmọ ní ọmọ àkùmàyèkú èyí gọ́ta àbẹ̀kọ́ ma kárímú bí àbẹ̀kọ́ ma kúmọ́tò náṣídẹ̀ǹt ẹjọ́ nàbúlẹ̀lẹ̀ kópa kó ìbọn ma kékeré ohun omi àlọ́ mẹ̀wàá mẹ̀rẹ̀ kí ìbọ́lẹ̀ mbọ́lẹ̀ àlẹ́kùn mẹ̀mẹ̀dọ́mara bẹ́lú bodú kìlẹ̀kẹ́ tẹ́lẹ̀ ògbó kìlẹ̀mọ́tò ìdùnnú amúnàdó màdé pẹ́ màdé kọjú pépà kọjú rédíò mọ́lúbodú kì màkú mọ́tò kìdẹ́kì wọ́n nẹ̀yìn mbó gbọ́gbọ́ ẹ̀dẹ̀ ọmọ kékeré kà wọ́n kọ́ ẹ̀dọ̀ bọ́lẹ̀ ọ̀hún dẹ̀ àbẹ̀tẹ̀ ń kàkì hapun cuba ilé yé 2000 má ọdọ́lẹ̀ mà náà ní fa mà náà ọwọ́ ti grand competition náà ń ọkọ̀ yálẹ̀ òun accident ọkọ̀ ìyá ayé ní accident yìí mbódú gidi ọkọ̀ ayimú máa kó gbáà ohun ọmọ kékeré mà náwọ́ ọmọlẹ́ òlẹ̀ 50 something kilometer ngọ́ ìtẹ́yẹ àyíká yìí déédò yá ọmọ yá ọmọlẹ́ ìyàkún ẹ̀hùn dúsùn in Cuba, South America. Ongi White House, mamu malegba meo meke de so mi maida mano mi. Nagane ko? Aha. Oma kumai ogele takane ke abe lekun iwe mano manu nga mo meke de adukungane. Adopted child de. Nagane ko? Aha, adopted child de ìwọ́n dé adopted child kì àwọn olùlẹ̀ ìjẹ́mà níní ni ẹ̀dọ́ yà nà mí tíwí àbẹ̀ká nà mí bọ̀ àmì tíwí àmà ní ẹlẹ́tì ìní ta ó yà má máa ọ̀nà kẹlẹ̀ dúúlìkìsọ nínú yòdó dàmá lówó yà má àbẹ̀dọ̀kọ gbọ́ dágọ́ gbáwó lólólólólólólólóló ma mú ẹ̀kọ́ yàmà kó lẹ̀ yé yìí ma á tí ní kẹ́ àwọn ìzìnà ti kọ́ yàmà sí ìzìnà mi tí ó gbó mà ní tó dẹ̀wọ̀n alùkẹ̀ṣọ́ ga pọ́tọ́ sí dága lùfíà àmà nígbà tí ní ma nà ọmọ ọlọ́gẹ́ yìí wẹ́ẹ̀ yìí nílẹ̀ sẹ́tánì náà ma dọ́ yọ́kíyọ́kí mú de òun ọ̀yà ma ọmọ ilẹ̀ ma wọ́ àdọ́kítọ̀ ọmọ ẹ̀mọ̀ ẹ̀rọ na gane ko bil gbonu gonu gongo no gele igbo awero ya tie wane iro do un ne ko yiwo ko ngbo du konu ya jo ko ngi bi ya ne ki bi ya ne ka ko ki ku gbo ki ko wa amo to un ki chawe <laughs> sharia islam o yonge yake dai nullify but yake maka ni da ta adopted child o mak maliga bite ina tengo yo yene ki dwanne abeke ne ki yoma yeye ogo mama yi kama yo ko bi ma da rotion mbite ma ko wen bili bili bili bili mam bite ka to ni mam da roto tigota abeko yeta we akenye ka to ne mbo ya da te ogo kẹtí lè bì ńkò dé ọ̀hún tẹ kákẹ́kẹ́ abọ́ máa tẹ́wọ̀n tá mímú rí ẹ rí ẹ rí ẹ rí ẹ ẹmọ máa dùn tẹ́kẹ́ nẹ́ ẹmú dodo ọmọ rẹ̀ àìsàn rí àdọ́mọ àtẹ̀bẹ́ni máa dọ́kí àdẹ ìyì àdẹ ìyì mẹ́dọ́ká gbọ́ ìyì adopted child màgánìkú in adopted child èké kọ́ọ̀tà sáìn wẹ́ẹ́. kàti kọ́ọ̀tù jẹ́ kàkọ́ méjì ẹnẹ ọgbọ́ ẹ̀rọ máa yá jẹ́ ìgbòwà lóde àmẹ́rin dú sẹ̀ríà ìsìlámù ó nà lè fáà ìmìnà nà lè fáà kàkọ́ máa dọ́ máa ní àdéjútọ́ ní ẹ̀mí àdéjútọ́ kí yóde rẹ̀ màgánìkó ẹ̀dọ́dú ẹ̀dẹ́jútọ́ kí yóde rẹ̀ àjẹ́ ohun ẹ̀ anábìyàn sọ́lọ̀lọ́hùn àlẹ́yìn zaidu madoki zaid ibinu muhammadin zaid iyogu kama rabi jakubo ka ìgbélé owó ogun oya ni má ti ìyàmọ́ owó lẹ́kì wá wọn ma lẹ́ màdé èdòta lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ màdóta khadija la wọ́n ti zaid ibn al-harith wọ́n ti tálàun fẹ́ẹ́dẹ́tùná khadija ìmúdùsà níbi ilé ọmọ kẹ́ẹ́dẹ́ ọ̀hún ẹmúdùn wẹ̀ ọmọ ìdí ọ̀họ́ níbi àsànà adopted side níbi àtọ́nàbà dútẹ́ ìmúdúdọ́má mọ̀dọ́kí zaidu bínú muhammadin zaidu bínú muhammadin ìmí lẹ̀gbàyàn kàkọ́mà zaidu ọmọ muhammadu rẹ̀ ayaka dóyí ń àbáyé ìrìnàyàlẹ́ àkà ayayi àmọ́ kọ́ṣọ̀lẹ́gbọ́lọ́kà kí ni máa jẹ́ alẹ́ adìkún وما جعل أدعيائكم أدعياء جدئي جمع ينسي أو ده أدعياء أما ما يكم أما دكتور شادي ما كوشامي أبناءكم ما كودا ما يبدو مرة مؤمنين وما جعل أدعياءكم أما مؤمنين ما كودا أما ما يودو ملأ أو يكم أدعياء abona akun kaga mame matin olo yek mata mo mamen yanga kwengi ni ma oligino oligino kakona ni kalbe ni bijo bihi oligino zihar kwengi ni oligino o ma ki ma to mamen ma na doko ude na kama chataun e oligino ni le kwengi ni ye to ma ki ma chama chataun kume do me meleba ذلكم قولكم بأفواهكم ilẹ̀ tó kọ̀ yẹ́ mẹ́rìndé pé yìí máa lo ẹ̀mẹ̀mẹ̀ mú kọ́ alẹ́ ẹ̀mẹ̀ adá kọ́ mi ẹ̀mẹ̀ àkú èyí ni tọ́gbá ọ́yà kẹ̀nẹ́wó ya yáyódó tẹ̀kàdíjà máa dọ́ kó kí nàzífi wẹ́kẹ̀ àná yà yìí ma doki bashar khadijatu nazifi iyam dangale ne wa ki mrs bashar khadijatu nazifi khadijatu soma nazifi mrs bashar ya e ki mrs bashar e onu bele do mrs bashar e ma mi ni domo oye na bai na gane ko ambe ki mna che brainwash pe won ami westerner Olayem Duat is becoming very strange for them. Wẹ́pá máa yá kéne wú yọ̀nyọ̀nyọ̀nyọ̀. Mẹ́yà yọ̀nyọ̀nyọ̀nyọ̀. ma gbọ́ Mamadan àmọ́ àrí Mamadan. Iye mẹ́gbọ̀ ẹ̀kọ́ ṣẹ̀ṣẹ̀ ní Wẹ́sà. This one is in Islamic perspective. We are talking in Islamic field. Ọmọ àdúmẹ̀dọ́ máa yàtá wọn la. Zaidu bin al-Haris kìdẹ́ matata dọ̀ Zaidu bin Muhammadin. Ẹ̀yọ́ jẹ́ adopt mdu damau ọmọ gida isa dúdí ọwọ́ lókòló ya níbi ohun àmà táwọn dé ètè ya nẹ̀ mama ewu ma ya nẹ̀ mẹ́ka na na na na tẹ́ni ọkọ́ òtì nánanánánà pàníkídò lọ́ mama ya nẹ̀ mama wa. ma ya zaidu li ẹ̀wọ́ e ma wá ṣà níbi ma wá lé dọ́gbátá ẹ̀wọ́ e alẹ́ níbi ma wá lé níbi ma dúgbà wá níbi àmọ́kọ́ níbi dọ́gbà ma wọ́n lọ́mọ wá awọ́ tó bó yá na gba báyìí na ṣe ń àwọ́ alẹ́ ẹ̀hùn ọmọ àwọn yẹnu ma nwa du nga gbogido ye nga wakamdula dabire onu ke dan wakamdula ani bi eto megba me ba me ola ole ma megba yin ma mewon ojo meta ma mewon ojo ma ama very anxious edo wa wa ti ma ka ma ma leleli be kodo iya ma ngabon yo ma gwa gwa gwa gwa gwa pa ya ko wana moji dunani bi kona be un ko gugwa ni bi moji dunani bi ngani ye to la menea mola meba oko me menea me de me da bi alo o ma me je un me da lo o ya ni ko me ama me mda alo ma me gbo e ki mda ka ile mu mi ale nu no. ဝန်ဦးရနီရဆူလလောင်ကုန်းကော်လာခဲ့လေရဲကဲကဲလေအေလီဘာမာတန်အားလို့ရဒုံငယ်ဘုံငယ်ရုံကြီးကုန်းကဒုက္ခလို့ရေးမိကုန်းကချာဒုက္ခငယ်ချီဤလာရုံငယ်တော့တေလို့တေချာမာတန်ကုန်းကချောမာတော်မာမီဝါလီလေရငါမာတန်ကမကမဲဝဲတော်နီအမဲဝကုန်းဝဲတဲ့မမဲအမဲတင်နေရုံလို့အနိဗျောနေရုံကုန်းကအားလျာမဲငါဝါလျာမဲ ìṣàdú wókòló ya níbi mọ̀hánmọ́dù ẹ̀rùn ẹ̀dọ̀ tí tàmì àbìlàbì alólè kámẹ́ máa kó lídú ọgẹ́nẹ̀lẹ́kì àkàwọn máa yí ẹ̀dọ̀ bó ma nẹ̀dọ̀ pàbíẹ́ adún ẹ̀ẹ́kẹ́ yí ẹ̀ mà náà ọmọ ẹnẹ́kẹ́ lò yí máa ọmọ dó kẹ́ àwọn yànnà àdó ẹ̀ ọwọ́ àmẹ́káfìrí mẹ́mọ́ lè bá níbi ní mẹ́wọ̀n òṣè wọ àpà bùlúbùlú kẹ máa kọ́ jẹun kà níbi náà kẹ máa lè lè bá níbi ní àpà yá ìrì kẹ jẹ́ pé yá ìrì ẹ yíyá ìrì ẹ wé yú ẹ̀wọ́n wò wò jẹ́ wọ àpà bùbùlù àpà bùbùlù ẹ̀ṣà dú gbókòlójà níbi ẹ̀yìn ọ̀tọ̀ ọmọ apá yọ ẹ ẹ̀yà tá a nẹ̀mẹ́pa pósákádó ẹ̀ṣà dú gbókòlójì mọ́ ọmọdé ẹ̀yìn ọ̀túlẹ̀ abúmọ̀ mẹ́mọ́ àkórídó ẹ̀dọ̀ dúdú ń bóhùn nẹ́dà àbí kọ́mọ́ àwọn lílẹ́gì àti yíyà níbi ẹ̀dọ̀ ohun ẹ̀dọ̀ bọ́ọ̀pá iṣẹ́ ìdù bìtìbìtì na níbi mdù gbó yáàyà ìmdù téèwò mẹ́dínà lè na bó mẹ́dínà mẹ́ṣẹ́ ẹ̀dà péyìn ni zéèdù tá a dún ẹ̀ ṣe mọ́ àmọ́ na péyìn ni òun ẹ̀wò láìbírèt bí adútẹ̀ òun ẹ̀mdù dọ́mọ́ kú ìkọlẹ́ òmẹ́ni zéèdù bínú muhammadin

bí àfọ́àríkó èkìkó ẹ̀rọ ọmọ òkó òkó alórímẹ̀dò ṣùgbọ́n yọ́n wọ̀láwọ̀ yẹ kó aláwọ̀ ẹ̀nà àtàkọ̀ lẹ́kìtì yìí gẹ̀ẹ́kìá kọ́lṣọ̀ ìmẹ̀ kọ́stọ̀mù ìmẹ̀ á yí wọn yóò yọ́lé lè bọ́ òyìn àdó nẹ̀tọ́ na ọ́nà títí ọkọ̀ọ̀kọ̀ ya ẹjọ́ àmì bẹ̀yàn nìkẹ́ kọ́líyàn yáyé ìtẹ̀kútẹ̀ ìtẹ̀kútẹ̀kútẹ̀ àmọ́ndé ẹ̀ka kàlẹ́kẹ̀ bó wájọ mẹ́ na àwọn ìwàláwọ̀ yẹ́ nìyí ó dẹ̀ rọ́gùn lè ادعوهم لآبائهم هو أقسط عند الله نعم فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم نعم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم نعم وكان الله غفورا رحيما بارك الله فيك إن الله أقول يعني ادعوا لآبائكم لآبائهم أما دوغ ما يدودون ما دو أنا باي وما باي ما دو كودا تاون تنيجي ما تاون مدو دو huwa akọsọtọ indala ilé sọkọpa ngbọjọ fa ilẹm ta alẹmu aba ahun mẹmọ mọdọ atamani fa ìkọwánu kọmfidin mẹdọmọ ọmọye ya dini wọ ọmọye mi abapa wọ ọmọye mi ẹna abayi ọmọye ìnàmà lọmọ ìnúna ìkọwàtò fa afilẹ ọ bẹẹ na àkọwẹ ukedo no yomo medo do mayime nikido your brother wa quwwat al-islam wa mawalikum bay al-mawali mawali tene kone na du igbele taki tono bi abele te mundo ma madoki al-mawali meddo mawali me makini an humrana mawla uthman ibn affan ena bay mawla ena bay maana ene kichekesho ne yene le gbele ta kitono bi adute umado mayudo mo madune mayuno genele walaysa alaykum junahun fima akhbatum ay amme inu walola human ini lewi human ina mo yo human o ye ne kalume sado enabe mena bai enabe mena bai itete te ku igbele kuma gbeju akere bo takoda gide wa

ó jẹ́ pé jẹ́kọ́ máa máa bẹ̀tú kó máa ń dání ilẹ̀ ọjọ́ ẹni yìí wàlákin yóò àkízùkún wàlákin máa ta amadet àmọ́ nígbà rọwọ́ kẹtọ̀ gbé yúgede kú ihò mẹ̀dọ́mẹ́ mẹ̀dọ́ àwòyẹ náà tó kì í apayín alọ́ nọ́gọ́lọ́mù وكان الله غفورا رحيما الله هنا تتاتي كفر رحيما اليوم ها ان بيك تامي مؤمني وانت بيك ما بي كوركشن كوجو دوما كوركشن يوجو يا ارر ا با ما جوان ele kalau لا bàkẹ́ kẹ̀kẹ́ kọjọ́ máa ní jónú mẹ́kọ́kọ́ ló máa bàkẹ́ láhàn ló máa ládọ̀mọ̀ màkánìkó tó dábálẹ̀ tafsir kúrkọ̀ bí mẹ́ni wà kazalika لو دعوت رجلا إلى غير أبيه ويسن قوه ما قلعته ندو منك ما تتعو نولا وأنت ترى أنه أبوه تقوى دوغل ويقول دفن إليه تتعو يأتو تتعو eyi ẹwẹ̀wẹ̀ dọ́kọ̀ sàtàwọn èyí lọ nùgbọ̀nùgbọ̀ pẹ̀lẹ́ sàálẹ́ kaba fún ilé rí dọ́mọwẹ́n ẹnkì máa mú kọ̀tà dàkàrẹ́ wọlá yẹjẹrì ààzà mẹjẹrì máa kọ̀tà bá alẹ́ ihe ìsinmi tẹ́fẹ́ni yọ ọgẹ́ ní ilẹ̀ ọ̀dà ẹnẹ́pì yàádó dóni àtẹ́bẹ́ni tẹ́bẹ́ni sàdọ́kítẹ́ sàálì rẹ̀ ìdùnnà dọ́mà ìmá sọ̀rọ̀ sàtàwọn kàhálì fílmì kẹdà ibùnú amúrì دابن يعافون قاينا مدودو كما المكلاب ابن عمري بن عمري فإنه كان غلب عليه النصر التنبي تبني او دو أنا مادي مكلاب ابن عمري كداي alo amune mma ngodo ana ki adopt ungi dodo mawi alo amune mma obik matukujia dina bapajaje kaya hicho kwa fala yakadu yurafu illa bil miqdad ibn al-aswad

ọ̀dọ́ ọwọ́wọ́ kọ ma igbé yúkì dókó nẹ̀nà ìyàwó ohun makahe ó dùkù dọ rẹ̀ abó ọ̀háyà tòkò ya ọ̀dà lẹ́wọ́lọ̀ alọ àmúnẹ̀ ineke wọ̀bọ̀ odó lẹ́tẹ́n tọ̀bó kalumama wọ̀bọ̀ tẹ́nì má tó yé rọwọ́ kẹ̀dọ̀ ní

آه، وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا الله ينا تشدك يا تكبر رحيما يا لجوم يا آه الحمد لله آه، بقديل قديم آية كانوا دي آية كي آية كي لواتو ديكو hali mtarekeza na kuona